adúpẹ́ ní ọ̀dọ̀ náà ọlọ́ba tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ èké àtìgbè fún àdúgbò Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn ará ọmọ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ lóru tó bá dìrọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ilé ọlọ́jà àjọ àjọ wọn. ibi tí agbọ́rọ̀ dé lórí gbólóhùn ọba àdìgbẹ́ ọlá ó sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ̀ ọlọ́run nìkan láàmú ọ̀sìn ìwọ nìkan ní àmọ́ wáyà lọ́wọ́ ẹ̀ òun náà ní agbáni ọgbọ̀n táǹbà lọ fàṣọ yìí pé àwọn ọ̀sẹ̀ tí ọmọ ọ̀rọ̀ fún mọ́mì níbi ọkàn rẹ̀ tí ọmọ ìjì lórí ẹ̀ nítorí pé ọfẹ́ fi iyyaka na'budu wa iyyaka nasta'in ọfẹ́ fi rinlẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀rẹ̀ àtòrí tọ̀ọ̀ṣì ìmọ̀lọ́n lọ́kàn wọ́n kò ní dídára gbogbo sẹ́dúró lé lórí tó bá ti mẹ́hẹ̀ sáfàlì gbogbo sẹ́dúró yẹn lóhùn ṣe tó fẹ́ fún ojú rẹ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì la pè ní yẹ́pàtó tó kọ́lùbì kọ́kàn ọ̀tá jí ibi gbogbo tí ń bẹ pátá ọlọ́run ló dá wọn ọlọ́run náà nìkan ni ọlẹ́tọ̀ sí ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta la pè ní àlùfíkra ìrònú ìrònú sí àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́ bá ti nǹkan mèremère tí wọ́n lára tọ́jà pé pẹ̀lú ilé ìlànà tí ọlọ́ọ̀bà nìkẹ́ ọlá òun náà ní ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yóò sì máa ru lórí àǹfààní tó ń bẹ́ẹ̀ bí àwọn òfin ọlọ́run tí ó jẹ́ ìtọ́ba lára mu ìgbà náà ló ń ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in ẹlẹ́ẹ̀kẹrin la kò ní bàfíra ojú inú òye tí ó fi máa rí gbogbo ńtọ́lọ́ ọba sọ tí ò tí ì rí tí ò tí ì ṣẹlẹ̀ pé ìtí ọ̀ṣẹlẹ̀ ní bí ìgbà tó ṣe ní rí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lára rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún la pè ní àníyàn àti èrò tọ́lá làásìá tọ́jà ti òdodo kó n fẹ́ ṣe ìbáàdà fọlọ́ ó jẹ̀bi ọlọ́run nìkan lọ́fẹ́ ṣe fún àìsàn tó tún pàtàkì àníyàn lórí iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní tá a pè ní alazim ìpinnu ẹ̀mí tó lágbára lórí pé òun fẹ́ ṣe ìbáàdà fọlọ́ a ní ìyẹn ti tó láti jẹ́ pé kí ọmọ ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run ọba wa tún wá rí nǹkan yẹn ṣe ládá tuntun ládá sí i ẹlẹ́ẹ̀keje tá a wà lórí ẹ̀ tó náà ní tá a pè ní àtẹ̀sílí àtàwákùlù ọ̀tẹ̀sílí mọ́tẹ́kùlù ìgbàlẹ́ ọlọ́run ọba àlejò ọlá àti jùlọ ẹ nílẹ̀ àti kíkó gbogbo àlámọ̀rí wa kíkó tì í so lẹ́bi eléyìí ni àtàlàyé tọ́kọ̀ lórí pé iṣẹ́ ọkàn ni eléyìí ṣùgbọ́n gbàmí ìta bá ní ìdíkà mọ́ òkùnfà abúlé dùrọ̀ mọ́ torí ntí ọlọ́ọ̀bà àlejòọ́lá tó fi dá àwọn òkùnfà yẹn náà nìyẹn àìsọ pé tàwákùlù yìí ó kó ìtumọ̀ oríṣiríṣi nǹkan sínú nínú ẹ̀ náà ní pé kéèyàn ojú pàjùsẹ̀ fún ọlọ́ọ̀bà àlejòọ́lá kọ́kàn rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run fún ń fẹ́ nínú ẹ̀dá rẹ̀ náà ni ọmọ ọ̀sẹ̀lẹ̀ tí ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ láéláé tó sì fọkàn so kọ́mọ̀ tó àti kíní ọ̀dọ́ náà balẹ̀kọ́lá òun náà ni ó ti wá lẹ́yìn ìgbà náà làwọn á mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi lórí tàwákùlù yìí wípé ìgbàlá ọjà tó ṣe pàtàkì lẹ́yìn ìgbà náà pé ní tí ọmọ kí tó kóró nípa pé nípa dídá ẹ̀dá àti darí ẹ̀dá àti ṣe dáadáa fún ẹ̀dá àti mímú ìnira wá àti mú ẹ̀rí tọ́pọ̀ wá lórí eléyìí àtúntò yìí pé bọ́lọ́n bá fi ọ̀rọ̀ fún yẹn kò tí wọn fẹ́ràn lọ tí bá ń ṣe tọ́lọ́n kókó oríire tí ọba ṣe tọ́lọ́n kọ́ fún oríire dẹni lẹ́yìn ìgbà náà lọ́sọ̀ yìí pé agbọ́dọ̀ mọ gbára lọ́lọ́ pẹ̀lú èèyàn gbọ́dọ̀ mọ èèyàn gbọ́dọ̀ mọ gbára mọ́lọ́n kó sàkóso pé okùnfà tó kéré jù lórí kọ́mọ̀ pé kò kojú òṣùwọ̀n tó láti ṣe ètò nǹkan ẹ̀sẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tọ́ba gbára lọ́lọ́ ọlọ́ọ̀bá náà ó lè sọ ju òun mọ lọ́wọ́ ó jẹ́ pé tó fẹ́ ṣe kí àlùbáríkọ ọ̀rọ̀ tọ́lọ̀ ọba kó ní ojúṣe. lẹ́yìn ìgbà náà làtọ̀ yí pé mímọ gbára lọ́lọ́ ọ̀tàkùn àjọ àṣìṣe o nítorí pé ọlọ́run náà lọ pàṣẹ pé kí a máa ṣe àdúrà ọlọ́run ó sì máa jẹ́sẹ̀ wa àwọn ànábì ọlọ́run tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ lórí ìgbára àwọn náà ń bẹ ọlọ́run lórí àdánù rí wọn ọlọ́run bá lè jọlá tó sì pé ọ̀n dá wọn lóhùn lórí ẹ̀ àwọn náà sì ní ọlọ́run balẹ̀kẹ́lá ó tún bá a sọ lórí eléyìí lórí pé ìgbáralé àwọn àdẹ́bí ọlọ́run wọ́n ìtumọ̀ ń ṣàdúà fẹ́ẹ́ ṣàdúà ọ̀sàkó gbígbára lọ́lọ́run ọlọ́run tó wá tó bá sọ̀rọ̀ ń pa àdẹ́bí àyùbá alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú suratul anbiya àyà eighty three àti eighty four ọlọ́run bá sọ pé wà yóòbá ibi náà dá rabbahu anni massaniya durru wa anta arhamur rahimin. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معه معهم رحمة من عندنا وذكرى للعابدين ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run àwọn létí àyù sọ́jà ànábì ọlọ́run ìdínà àrògbáwò gbàtí ń bẹ ọlọ́run ọba rẹ̀ àní mọ́sánìyà dòrò ipe ìnira ọmọ ti bá òun wà ń dára àmọ́rọ̀ ìní ìwọ ọlọ́ọ̀bà àlejò láàánú aláàánú jùlọ inú gbogbo ẹni tí wọ́n ń sàánú àánú tí ẹ ní pàtàkì ìní àánú gidi ọlọ́run dákun ta sàánú mi ọ̀bẹ ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ ọlọ́run ní pásítọ̀ àjàbí náà làwọn ọlọ́run ẹ̀ náà àṣọ yìí pé ọdún méjìdínlógún ló gbàgbọ́ káyọ̀tàn lé lé lé oríṣiríṣi ojú egbò lọ́jọ́ ní ara rẹ̀ gbọ́ ọ̀dẹ́ bíbi àwọn lókébò sípò ọlọ́ àwọn tó ń fún mi sí ọ tó fi ń ṣe àdìkèrè ọlọ́ọ̀bá àdìkè ọlá ọwọ́ amú ìnira kó òfin ọwọ́ adà bí tí ò ṣe rí pásítà làwù àwọn ànábì tí wọ́n gbára ọlọ́ni àwa jẹ́ pé rẹ̀ fákàtà fún náà bí ìmì ń dò rìn ìnira tí ń bẹ fún gbogbo ẹ̀ lápákó wà á tẹ́yẹ náà wò ahlahu wa mithlahu ma'ahu rahmatan min indina ìyàwó rẹ̀ tó ti ṣúṣúṣú tó ti lọ ọlọ́run láàkún wá ti pàṣípààrọ̀ fún bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ àwọn fámìlì rẹ̀ àjìrọ̀ wọn fún ajé káwọn náà kó tún ṣe dáadáa láyé rahmatan min indina ọlọ́run ilé ìjẹ àánú látàdáwà wa ọlọ́run wà zikra àbìdí gbogbo ẹ̀ máa ń fi iyyaka na'budu wa iyyaka nasta'in mọ́lọ́wọ́n ọba àlejò ọlánìkan ló wọ́n máa sùn ilé yóò tún jẹ́ ìrántí fò náà ẹ̀ tí ó fi mọ̀ pé òun sin ọlọ́run kò sí ẹ̀kú bọ̀ mọ́ ọmọ lọ́mọ sanra rẹ̀ jẹ́ mẹ́ ẹ̀ kò sí fẹ́ kọ́ sọ́nà kan tó gbàgbà tẹ̀sùbá àtúkọ̀ sọ fọlọ́mọ bá rẹ lọ ètí gbọ́ba tó pe àfáà kan tó wá jókòó tí ọ ètí pàmbá tó pa abákọ́rọ̀ àti ẹni ọ̀pá màálù àti ẹni ọ̀pá mẹ́ ọ̀nà ìjẹ ti alákanu ọ̀nà ọba àdékè ọlá kè tó lé báyìí èyàn ọbẹ̀ ọlọ́run lórí ntọ́nfẹ́ alẹ́ jókòó jura wa lọ ó lè ka Kùránì ṣùgbọ́n asọ ẹni tó béèrè béèrè fẹ́kù láyé ṣe ń dáàbò pé mo fẹ́ fi sun nǹkan bẹ̀rẹ̀ sí ìkàtó ń bọ̀ bá kàtà ọ̀fẹ́ kà lórí rárá náà rí báwọn kò sí kò sátò ní Islam kọ́ ọ̀ka kò láti fi sí i sọ gbogbo ara kọ́ wọ́n abẹ́rẹ́ kàdí ti fẹ́ràn tó gbé kúrò nílẹ̀ so kúrò àyè ṣe kọ̀wá ẹ̀ irú ilé òsùn ní Islam gbogbo àsìkò gbogbo anything tó bá ń fẹ́ kódà kó béèrè níbi tọ́lọ́ ọgbà ọlọ́run yẹn inú ọlọ́run ó sì nípa anabi yunus àti zakariya nínú suratul anbiya aya eighty seven títí dé ninety ebi àwọn náà wọ́n bẹ ọlọ́run ìbẹ ọlọ́run yìí kò sì dá ìgbáralé ọlọ́run dúró ọlọ́ni wàdánù ní ìdáhàbà mọ̀wá bíbáni fàdánù aláǹnà فنادى في الظلمات أن لا إله إلا الله إلا أنت سبحانك إني كنت من الظالمين قال إني وظنون àwọn ilé tí bàbá ẹlẹ́jà anábì yunusu aleyhisalatu wasalam sọ́híbùlì fúrútù ẹ ọlọ́run pé ní oní fúrútù ẹja náà ní jẹ́bẹ̀ ẹja ńlá tó wà ní omi. ìdí sahaba mọ̀gá dìbà ńgbà tó sẹ́rí kó o níbi tọ́lá ọba àlejò ìdídá ahábàmùgbà àdìbà ńgbà tọ́tọ́ sẹ́rí kó o níbi tọ́lá ní ọlọ lọ́wọ́ òkú a ah, àwọn èèyàn yìí òun fẹ́ kú láàrin wọn ni ọlọ́run ti fi ti sú síjà ọlọ́run ti fẹ́ tó fẹ́ dà yọ̀ lórí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí rawọ́ra tẹ̀lé ọlọ́run ọba wọn bá forí jì wọn ọlọ́run bá níbẹ̀ náà ní tó padà ah, oríṣiríṣi báwa náà ẹ̀ẹ́n tó sì ní sùúrù pọ̀ tọ́lọ́n fi sùúrù ròyìn rẹ̀ náà làbí nàbì nuru alẹ́ sàlátì sàlá àwọn ọmọ ọmọ àwọn tó pèsè ojú ọ̀nà ọlọ́run tí wọ́n jẹ́ tiẹ̀ àwọn ọmọ ọmọ ó tún máa fi ṣe ẹ̀yẹ pé à bó ṣe wí wí fáwọn bàbá àwọn àti ọ̀rọ̀ bàbá wọn ní wọ́n fi kú ẹ má dànù ló ń jàre ẹ̀ tí ó jù lóko ẹ̀ tí ó ẹ̀ tí ó nà ń pọ̀pà yóò sì máa alala arìbì a àlìkà àfìrí ìnàdá yàrá ẹ gbogbo òdòkun náírà yà lórí pèpè tọ́lọ̀ tí wọ́n ti bí o bí sùúrù yẹn ti pọ̀ tó bẹ́ẹ̀ náà sì ni inú tó tọ́ta náà lànà mi Musa àlẹ́ sàlátì ọ̀sálà òun ò gbére gbé

ọlọ́run tó wá tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó ní pé eléyìí ọkàn rẹ̀ ló dáa ju gbogbo àwọn tó ìpè ó tún sọ́dà lọ́sọ̀rọ̀ lọ. náà ọ̀nà ọba tó wá dé ike ó ti kókó lórí ilẹ̀ yẹn ọlọ́run tó wá ní padà bẹ́ẹ̀ lọ́wọ́ á padà ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ inú rẹ̀ tó

nínú òkùnkùn tí ń jẹ́ ìgbára yẹn ọ gbọ́dọ̀ jákàn lórí wípé ọlọ́run bá àlejò ọlá ó lè sàánú rẹ ó lè ọlà ara ìbádà tó fi lọ bọ́lọ̀ fànádà tó dòrò máa ọwọ́ abẹ́rẹ́ sí ibẹ̀ ọlọ́run nínú òkun ẹja aláìláha ilá àǹtà ìgbẹ́kọ̀tẹ́ nìkan sí ìjọsìn àfiwọ́ ọlọ́run mímọ́ ẹni bọ́lọ̀ ẹni kùntùmínà ọ̀ọ́lìmí èmi wà nínú ẹni tó ṣàbòsí o ẹni disappointment tó bá ti tẹlẹ̀ ìsìtìfáàlù ní kéèyàn kọ́ ọmọ múlò ẹ̀kọ́ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ntáǹtì yẹn ẹ̀ṣẹ̀ wa ni máa ń fà á ọlọ́run ní fásitì náà náà a rẹ̀ wàhánà dáínáhùn awàlà nílẹ̀ bí ìbànújẹ́ tó dé bá wọ́tàdá àyíká ní báwo ọlọ́run bá ti máa la àwọn nìkan o gbogbo yóò tó bá bọ́ sínú ìṣòro tó jẹ o. ọlá títúbi rẹ̀ wọ́n láàánú rẹ̀ ẹ̀ wọ́sàkánìyá ibi náà dá ọba rọ́bì láti ẹ̀ rọ́bì kìíní. رب لا تذرني فردا وأنت خير الوارثين أبيكو ní wa Zakariya idh nadā rabbahu rabbi lā tadharnī fardan wa anta khayrul wārithīn. ẹran wọn létí anabi Zakariya idh nadā rabbahu nígbà tó ń bẹ ọlọ́ọ̀bà tí ń tọ́jú ẹ̀ ọ̀n sọ yìí kí rabbi ẹ̀ olùtọ́jú mi lā tadharnī fardan mọ́jẹ́ ń wálé mi nìkan nígbà tó jẹ́ kó ti lọ́jọ́ lórí ọlọ́wọ́sọ̀jọ̀ ń dá ọmọ kan ìyàwó rẹ̀ náà tó ti dàgbà ọlọ́run ní pásítà jábí látàdárí ní faridan wà àǹtàkà ìrìlẹ̀wárí sí i ìyá ọlọ́run ní ọba tó lórí tí ó jogun gbogbo nǹkan pátápátá pásítà jábí náà làwù ọlọ́run ní àwa jẹ́ pé rẹ̀ wàwà abiná làwù yàyà àwa àwa àwa àwa fún ní ọmọ kan tá ń pè ní yàyà wà á làwù záwùjá. ìyàwó rẹ̀ tó ti tó ti jákè kó bẹ̀ a obìnrin ti dọ̀rọ̀ tó kọjá kátólì òsì náà bímọ ọlọ́run làwa làṣàtúnṣe fún ẹ ìtẹ̀yìn ó fi ọlọ́run náà ní òkè kéèké sẹ̀dá kan máa gbìyànjú ni pé bọ́yá dà ní ẹ bọ́yá kìnnìkan bọ́yá a máa lọ ọmọ ni bọ́yá mi ni a lè máa gbìyànjú ṣùgbọ́n ẹ tí ọ̀bọ̀ kankan lára kí wọ́n ti wájú ẹ̀ ti wájú ẹ̀ ti wájú ẹ̀

ìyàwó rẹ̀ àti àtúnṣe rẹ̀ innahum kanu yusari'una bil khayrati wọ́n máa ń ṣe alápáǹtòkè lọ dáadáa ṣíṣe wọ́n máa ń ṣe yẹn ẹ máa ń ṣe ìdíje lọ dáadáa ṣíṣe ní bí kọ́kọ́ gbówó lẹ̀ kó ní nǹkan báyìí fún ọmọ ìyàwó náà lọ fún òun náà ẹ tírénì ọmọ yín ẹ tírénì aya yín lórí pé nítọ́jọ́ tọ́lọ́ ẹ̀ka ẹ̀jọ́ máa di kọ́mpútíṣàn lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tẹ́ ń kọ́ káàkiri kànga tẹ́ ń kọ́ káàkiri ìgbà mí ìrẹ́jọ́ fún mi fámìlì kan náà ní oṣù wa wọ́n ti kọ́ mọ́sálásí kan bí kan máa ń kó ẹ wá sí ẹ wá sí bọ́búlárì wọn ní yọ́jà kan kí n táwọn kọ́ bí kan sí bọ́búlárì wà lọ torí pé fámìlì kan náà làwọn kan sọ́ńsọ̀ ẹ̀rù títí obìnrin ọ̀la àwọn fámìlì kan pé wọ́n ń ṣe kọ́mpútíṣàn lórí dáadáa àyàfi ká ńgbà báyà ńgbà báyà kó tó ẹ̀kẹ́ kó rí bákan náà kọ́mọ́ mọ̀ bínú pé àwọn ìrẹ́jẹ́ á ti ẹ̀ẹ́dẹ́gbẹ́ wá ti á ti bọ́gláàrì ti fi ti lágbájá bẹ́ẹ̀ tó ti fi tòun tó wọ́n òun òtún ní kó wọ́n fowó kún <laughs> lórí tọ́lọ́ ni àwọn ń ṣe alápáǹtìkè lórí ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá sọ pé yóò sáárì hùnà bẹ̀lẹ́kẹ́yẹ́rọ́ọ̀tì wọ́n máa ń bá wọn ra wọn ṣèdíje ní yára lórí dáadáa wayad'unana raghaban wa rahaba àwọn ọlọ́run ni ẹ máa ń pè nílẹ̀ tí ó máa ma kàn ìkẹ́ àwọn ọlọ́run tí ó sì máa bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba àlekíọ́lá náà ni wọ́n rọra wọn fún alùpùpù ní máa máa bẹ̀rù ọlọ́run wà ń takà ìwà ẹ àwọn àfáàmọ́ ẹni kò sí ní ka kànú kùránì tó bá ti bá ń tẹ̀yàn fẹ́ mu ẹ ọ̀rọ̀ ọmọ bí nínú tí wọ́n máa sọ ìfúnyàn náà kàlẹ́ o <laughs> nínú tí wọ́n máa kàlẹ́ yẹn ti rọ́bì látàdárì ní faridan wà ń takà èrò lè wà rí sí obìnrin tọ́sẹ̀ wọlé ọkọ ọkùnrin tọ́sẹ̀ ìfẹ́yàwó rọ́bì látàdárì ní faridan. wà á ń tákà èrò lè wá níbi ọlọ́mọ́sẹ̀ mi lèmi nìkan ọlọ́mọ́sẹ̀ aláwa nìkan o ọlá àti tóbi ọlọ́run ọláàánú rẹ o. lábẹ́ bíi láti wá pàkíyèsí lọ síbi wípé ìmọ̀ àti gírímọ̀ǹkà ìkú níbi ẹ̀sìn ọlọ́run àbí mímọ̀ àti àjọ àti ọlọ́run yóò máa fa ìbínú ọlọ́run ẹ̀ ń bá ń jẹ́ pé ìgbàgbọ́ tiẹ̀ àwọn kan gbà sójú nínú àwọn kan nínú àwọn sófì kèsè gbogbo sófì àwọn kẹtí ẹ ṣàṣejùnú àwọn sófì yẹ wọn mọ ọsẹ pé kò níbi kíyàn ọsẹ mọ abẹlé wọn náà bá ti mọ ogun tá a níbi yóò ṣe bu yóò ṣe tó bá tọ́ fún wa kíláàsì ẹ sáà mọ sàdíkìrì ẹ mọ ká kùránì ẹ kọba ní bẹlọ ẹ ìtawà sí mọ nìyí pé ẹ tí ọba ti àìbẹ Ọlọ́run yẹn yọ fanti ọlọ́ọ̀ba àlekẹ́ ọlá tó fi mọ bínú sí ẹ̀ǹtí ọ̀bẹ ẹ ọlọ́ọ̀ba ń sọ fún wa ní sọ́wọ́sọ̀ gáfíìr áyà sixty ọlọ́ni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́ọ̀bá ti ń tọ́jú yín ó ní ìdìrú ní gbogbo yín ẹ máa bẹ̀ mí ẹ máa pè mí fún pẹ́ǹpẹ́ astajib lakum èmi náà ó sì jẹ́ pé yín tọ́ba lọ́wọ́ bá òní jẹ́ pé yín yóò ti wá pàdé conditional statement ni wọ́n ń pè é ní english language bẹ́ẹ̀ náà nínú lábáwá ń pè é jumla tó shartiyya májàmú nìyẹn wà qala rabbukum ud'uni tọ́lábù yẹn ọ̀n pa yín láti pé ẹ pè mí tẹ́ bá ti wá pè mí astajib lakum ẹ̀ ẹ̀ máa jẹ́ pé yín àdúrà àfààní wò láwọn fẹ́ ṣe ká máa kàdúrà nígbà tó náà ọ̀bà ní jẹ́ pé àǹfààní wò láti ń bi gbé kọ́lọ́ ọlọ́run jẹ́ pé wà nígbà tá a máa kàdúrà ìyẹn gbọ́dọ̀ máa ni

ọlọ́run sọ pé rabbukum ud'uni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba yín sọ pé ẹ máa pè mí ẹ máa jẹ́ pé yín innal ladhina yastakbiruna an ibadati àwọn tí wọ́n gún tí wọ́n ṣe bí mọ́ káì ìtẹ́kíbára tó tóbi tẹ́lẹ̀ ọwọ́ àkàrẹ̀ ẹ̀kẹ́ tó tóbi innal ladhina yastakbiruna an ibadati àwọn tí wọ́n jọra wọn lójú tí wọ́n wọn pé àwọn ti tóbi ju káwọn ọmọ ẹkún lọ́rùn lọ náà dàkírí náà ẹpẹrẹ àwọn afáà lu àyà yìí lórí wípé ìbáàdà ọwọ́ àwòsàn òdùdù ìbáàdà ìjọsìn wa òdùdù àwù ìsìn kan ìbáàdà fi ẹ̀ eh, inú àdìsí anábì sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run sọ pé àdùá wọlé ìbàdà ẹ̀ nínú rìwáyà mi àdùá mọ́kòlè ìbàdà àdìsí yẹn wọ́n lọ́sọ̀dọ̀ Nu'man ibn Bashir ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ sọ́lá sọ pé àdùá òun náà ní ìbàdà inú ẹ̀wà inú ẹ̀gbà wa mi ó ní ní ọpọlọ ìbàdà ìyẹn pé ó pàtàkì jù nínú ìbàdà torí àdùá ní pé ẹ̀kọ́ eh, tọrọ gbogbo pé ó ni ó gbààwẹ̀ ni yọ inú náà fi ń tọrọ nǹkan látọ̀dọ̀ ọlọ́run náà ni kí ni nǹkan fi ń tọrọ tọ́lọ́ ń lábẹ́ òfin bá ń ṣe irúṣẹ́ báwọn náà gbogbo ìforíkanlẹ̀ rẹ gbogbo ìgbàwẹ̀ rẹ àdúrà gangan ló náà tó ní sọ pé àdúrà ó wà lẹ́yìn ìgbà tí tàbí sọ àdìsí tán ọwọ́ aka ayàtà kàsókè yẹn ọwọ́ yẹn àwọn àtàbù súná ni wọn gbà wá Abu Dawudu àti Ibn ati àti Nasa'i bẹ́ẹ̀ náà ní Ibn Hibban náà gbà wá nínú sọ̀híhù rẹ̀ ó sì kà sí pé àdìsí ọwọ́ sọ̀híhù ni bẹ́ẹ̀ náà ní Hakimu òun náà gbà wá àti Zahabi àtàwọn míì sọ pé àdìsí nílẹ̀ ni ọwọ́ àánú àdìsí kan ife anabi wa sallallahu alayhi wa sallam sọ ife man lam yadi'u allaha yaqdabu alayhi ẹ̀yin en tí ọba tí ọba máa bẹ ọlọ́run tọ́jọ́ rẹ̀ lójú ọlọ́run ọba àlekọ́lá yóò bínú sí kí túmọ̀ sí pé àdúrà kọ̀tako ìgbára lọ́lọ́run kọ̀tako àdúrà Bukhari lọ́gbọ̀ọ́ wánu Adabul Mufrad Bukhari Bukhari bẹ́ẹ̀ náà ni tirimidi gbà wá nù súnánù rẹ̀ àti gbọmọdé hakimu gbà wá nù mustadrak imaamu ahmadu omuna gbà wá nù musnadu rẹ̀ ẹ imaamu alibani sọ yìí pé hadithun hasan pé hadithu yẹn hadithu sọ èfi sẹ̀rí ni man lam yẹ́dẹ̀ ọlọ́ha yẹ kó gbọ́dọ̀ àlè ẹ yóò tẹ ọba máa bẹ ọlọ́run kọ́ máa tọrọ nǹkan fẹ́lẹ́ bẹ ọlọ́run bínú sí ọlọ́run dákun ó bínú sí àwọn èèyàn yẹn nínú apá àwọn tó yẹn wọ́n ti gbàgbé wọ́n ti sí gbogbo àwọn hadithi yìí àti àyà Qur'an yìí àwọn wa ní lẹ́mìí pé téèyàn bá fẹ́ ń bẹ lọ́n pé ń fẹ́rẹ̀ ike sú adab pé ìwé ẹni bẹ́ẹ̀ ọ̀dà wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbajúgbajà tí ń gbà wá ọwọ́ àánú tíra fẹsẹ̀ nílẹ̀ pé ọ̀dọ̀ ti wá àwọn ọ̀rọ̀ àwọn ìmọ̀ tí ọlọ́run nímọ̀ sí ìṣesí tí mo wà ọ̀rọ̀ ọ̀rọ̀ ta yọ tó wá jẹ́ pé fún àṣẹ mọ̀ sọ pé tí mò ń níyì rẹ̀ tẹ́ ẹ tó nǹkan tó nǹkan nù ẹ̀yin ọ̀wà alásọ̀dọ̀ anábì wa sallallahu alayhi wa sallam kò sí ìpè kò sí sánàbù kankan fún ẹ nínú àgbàwá mi pẹ̀lú gbólóhùn ní òun lẹ́fẹ̀ẹ́ sẹ́rin lẹ̀ yọ sọ yìí pé ee nídìí ẹ̀ mọ́ nígbà tó yẹ pé ọlọ́run ti nímọ̀ sí ìṣesí mi tí mo wà òǹgbẹ náà ti mọ tí mo ní sẹ́yìn pé nǹkan bá ní òbí gan lásán kí ẹ̀ wọ́n á bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ pé ó ti mọ̀ pé bí ó ń pa mí ó ti mọ̀ pé mo ní aṣọ bá ga jù bá ń Ibrahim alayhi salatu wa salam sọ Eh, ṣùgbọ́n síbẹ̀ náà eh, nínú ya yáàtì lọ́wọ́ nínú ọ̀rọ̀ àwọn ọmọ Israẹl tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tá gbára lé ni ìmáàmù ọ̀sọ̀ nù tafsiri rẹ̀ nínú Anbiya ọ̀sọ̀ eh, lórí wípé ọ̀rọ̀ tí wọ́n gbà wáyé ọ̀rọ̀ tó lẹ́ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá látọ̀dọ̀ Ka'bul Ahbar Ibrahim salatu wasalam fi kànàkànà fi ìtẹ̀gbẹ́làwò jìbìrì jìbìrì bá yọ sínú náà ipe ìlíà Ibrahim alákàhájà ìwọ Ibrahim tó ní bùkátà kan kọ́lá àmà ìlé kàkàlà wọ́n ní Ibrahim wọn sọ pé tọ́ba yẹ pé bùkátà wọn ni bùkátà ọ jìbìrì wọn sọ pé pàṣẹlẹ̀ rọ̀ bàtà bẹ ọlọ́run rẹ ọlọ́run rẹ ló ń bọ́ sọ kọ́ bẹ èso wọ́n ní Ibrahim wọn sọ pé ní sùhálì ní ẹ kò ní ìdúnjẹ mọ bọlọ́n ńgbà ọlọ́run ti mọ̀ sí ó ti nímọ̀ sí ìṣesí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kò rí rẹ̀ nítorí ká sọ oná yìí pẹ̀lú mi lè máa sọ kọ́ máa sọ á ti mọ̀ pé ọ̀rọ̀ yìí lá asúlàlà hù sọ sọ Imam kẹfà ń bẹ ojú ewé three hundred and twenty six lórí pé Eh, ṣùgbọ́n tó bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń tọ́ka lórí kamali tawakkul títẹ gbígbára lọ́lọ́run ṣùgbọ́n nígbà tí ọ̀wá tẹ̀lẹ̀ àlè fi ṣe ẹ̀rí. bẹ́ẹ̀ náà ni àwọn àjọ ààrẹ pẹ̀tẹ́ mẹ́nu Qur'an kánàbí Ibrahim alayhi salatu wa salam tó fi ṣàdúrà àtàwọn míì náà àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ so àti sọ díẹ̀ ńlẹ̀ wọ́n sì tún ṣàdúrà pé táwọn ń fẹ́rẹ̀ èrè ọlọ́run ìgbára lọ́lọ́run kọ̀tàkọ̀ kó àdúrà ànábì Ibrahim wa ṣàdúrà gbére fún tọ́jà yìí pé gbogbo mùsùlùmí àtẹ̀sí èsè mùsùlùmí iná ìlọ́mọ yìí pé àdúrà tánábì Ibrahim tó ṣe àdúrà tó gbà yìí ó sì ń fẹ́rẹ̀ di tá a wà òun náà aya ọlọ́niwà ibi qala Ibrahim rabbi j'al hadha al-balada amina wajnubni wa baniya an na'buda al-asnam ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run wọn létí nígbà tí Ibrahim ìsọ fún rọ́bì ìrẹ̀ olúwa mi tó ń tọ́jú mi amina ìlú mọ́kà bá ń tẹ́ ní ìlú tí ó sọ́lọ́ títí di òní tá à ń sọ̀rọ̀ ọlọ́run ṣe ìlú mọ́kà ní ìlú tó yẹ pé ìlú tó fọkàn balẹ̀ ọlọ́run gba àdúrà nàbí ibrahim alayhi salatu wassalam wájú dúnbú ni wábà ní ìyá àná àgùdálẹ̀ àfúnà ọlọ́run èmi àtàwọn ọmọ mi gbé wa jìnnà sí ká máa sin òòṣà ọlọ́run sì gbà fún ànábì ibrahim alayhi salatu wassalam àti àti ismail ni àti ishaq ni àwọn méjèèjì ànábì ọlọ́run ni wọ́n ẹ̀kọ́ sẹ́ńtì ń sòòṣà ni wọ́n. rọ́bì iná húnna àtìlálínà kẹsì ìrọ̀ mínà nàásì ọlọ́mọba àlejò aláṣọ àwọn òòsà wọ́n ti sọ àwọn èèyàn tó pọ̀ wọ́n ti sọ wọ́n nù famantẹbi ani fayinna minni ẹnba tẹ̀lé mi ẹnba Ọlọ́run yóò di ara mi nìyẹn ni yapa ìlànà tí mo mú wáyé èrè ọlọ́run iná ẹ̀mí kéde o iná ẹ̀mí aláforíjì aláàánú ẹ̀sùgbọ́n lọ́run ti sọ pé iná hùwà yín ṣeré kébé la fàkọ́dé haram aláwọ̀ alẹ́ ìdìdì jáná wọ́n máa wá ọ̀nà wọ́n máa lè zọ ọ̀lẹ́mí iná mi ní ànsọ́ ẹ̀yìn yóò tọ́ bá ti rò nǹkan ní ìfọ̀mọ́ lọ́run ọlọ́run ti ṣe àlùjẹ́nà léwọ̀ fún ní tí ó gbèsè tí ó kàn sí iná nínú náà ìyẹn náà ni wọ́n máa wà lọ́kùnrin kété tí ó máa wà ń bẹ̀ lọ ọlọ́run kọ́ sọ akú ń bẹ̀rù anabi eh, ibrahim ọlọ́run wa ń bọ̀rọ̀ ọ̀la yìí pé anabi ibrahim tó wà sọ pé rọ́bàná inni rọ́bàná inni askantu min durriyati bi wa'adin ghairi dhi zar'in inda baytikal muharram ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون onírọ̀bánà ìrẹ́ ọlọ́ọba tó ń tọ́jú gbogbo wa ẹni àkáǹtù mi lórí ìyá sí nínú àwọn mi máa wà ní ààyè yìí ní yìí ti kàlẹ́ wọn àbúrà mi àárín òkè méjì tó ṣe yí pé ẹ géèrè bíi sẹ́ni ní kókò kan ni ń yìí ti níbi ilé rẹ olúwa ilé

ànábì ọlọ́run sọ pé rọ́bà náà ní yóò pè é mọ́ sọ́la ilé ọlọ́run tí mo fi mú wọn wá òun náà ní pé yóò pè é mọ́ sọ́la yẹn ti pé ní ìsọ́nù wọn kàn wọ́n sí lásán àwọn gba ni wọ́n ẹ̀ tábìlì wọn wọ́n gbé ìlú gbó táwọn èèyàn ọmọ òwò ọkọ̀ ṣe ẹ̀wò títóbi ọlọ́run fàjà alẹ́ ìdàtà mìíràn náà ti ilẹ̀ ìhìn ilé ọlọ́run wọ́n sàá ọ̀pọ̀lọpọ̀ ọkàn nínú ọkàn ọmọ ìdè

fàjà alẹ́ afidà tá a mìíràn náà ti tàwé ilẹ̀ ihe mọ́tà àti ọkọ̀ kan nú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ nífẹ̀ẹ́ wọn láti kú nfẹ́ lọ sọjọ́sìn bẹ́ẹ̀ wàrúzùkú hùmínà samarọ́ọ̀t inú àwọn èso oríṣiríṣi máa ṣe ní ìdẹ́ ìmú fún wa kó jẹ́ pé ó lẹ́ wọn òun kókó ṣùgbọ́n síbẹ̀ èso oríṣiríṣi jẹ́ wá máa bá wọn ẹ wò ẹ ń bá ń gbọ́ àdúrà náà gbà náà tí èsì ti mú mi lè dòrò yóò gbé ìwọ ìbùrọ̀yìn mu abẹ́ ìwò ló ń pè ẹ̀ làálà òun ìyẹ̀sùkúrú kí bá a bóore ìwọ ọlọ́run kó lè máa dúpẹ́ fún ẹ ṣùkúrú nu kùrán ni a túmọ̀ sí ìbáàdà ẹ wákọ̀ ní nígbà àti ẹ ń sin ọlọ́run bó ti yẹ kó sì nínú àwọn wọ́n sì gbé wa láti bòsùn wọ́n sì kọ́ bí ó ti wá bẹ̀ tó bá wù ọ́ lọ́ra ewé ju Egypt ewé ju Ethiopia ewé ju Australia apple lórí ṣiríṣiríṣiríṣi ibi ó ti wá wọ́n ti kọ́ sí ǹjẹ́ ọ̀jẹ̀ ti Turkey ǹjẹ́ ọ̀jẹ̀ ti America ǹjẹ́ ọ̀jẹ̀ ti Britain wọ́n sá kọ́ sí náà ni lásìkò kan Britain ní supply Madina ní ní màálù wọ́n ní màálù mẹ́wàá mẹ́wàá yẹn lójoojúmọ́ láwọn àgbékì màálù rẹ̀ pé ó tó gbọ́ àwọn ará Madina jẹ́ ń gbà náà <laughs> ó ti máa gbà lùgbé wa ẹ̀rù ti tóbi ọlọ́run oríṣiríṣiríṣi tẹ́ ẹ bá pa ẹran ní lásìkò olóyè báyìí ẹ̀jẹ̀ mú òṣìṣẹ́ yàtọ̀ síra wọn èmi ò rí bíbí ìpín ká wá pa ẹran tèmi ká pàkejì fún oṣù ọ̀tá rẹ̀ jẹ́ ẹran tó yàtọ̀ síra wọn ẹ̀fẹ̀ ìgbàwọ̀ èdè yàn lórí bẹ́ẹ̀ tẹ́jẹ̀ wa lè yàtọ̀ sẹ́ni kó dùdú díẹ̀ lè kó pupa díẹ̀ nǹkan kan àwọn ẹran náà lórí bíbí tiẹ̀ máa kó wa tẹ́ bá tún pa wọ́n báyìí ẹ̀jẹ̀ wọn ò yàtọ̀ síra wọn lórí kìí ti jẹ́ ẹ̀mú náà ni wọ́n máa kó wa wọ́n ọlọ́run gbàdúrà Ibrahim àbí ọ̀gbà ọgbàrà lọ́lọ́run ìgbàrà lọ́lọ́run kò ká kókó èèyàn ṣáájú àkótóró tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ma nukhfi anabi Ibrahim tó olúwa wa tó ń tọ́jú wa bá fi pamọ́ ọmọ níta sí ìta tá a fi pamọ́ ìrè ọlọ́run fi hàn ta ọmọ kò sí nǹkan kan tó wá pamọ́ fún ìwọ ọlọ́run ẹ nílẹ̀ ni àbí ń sánmà ni alhamdulillahi alladhi wahaba li ala al-kibari ismaila wa ishaqa inna rabbi la sami'ud du'a anabi ibrahim sọ pé gbogbo ẹ̀yìn pátá ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run ní ọlọ́run tó ṣe pé wahaba ni òfin tọrẹ fún mi ala kibari tó ń kí mo ṣe dàgbà tó ọlọ́run tó ń lò tó rọ́mọ fún dàgbà abẹ́rẹ́ ti tóbi ọlọ́run bẹ́ẹ̀ náà zakariya ismaila tó fún mi ní ismail àti ishaq iná rọ́bì ìlàtẹ̀lẹ̀ ní ọdọ́ dájájú ọlọ́ọ̀bá mi ọba tó ṣe pé máa ń gbọ́ àdúrà ní rọ́bì jáálí ní mùsùlùmí sọ́lá tí wọ́n mi ń dòrí yàtì rọ́bà wọ́n mi ń dòrí yàtì rọ́bà náà wàtákọ̀ bá lè dòrà ilé ọlọ́run sẹ́mi mọ̀ kí mọ̀ sọ́lá àti ẹnjẹ́ wọn gbé irun dó wàmí ń dórí jí àti àti inú àwọn àrọ́mọdọ́mọ mi rọ́bánà pọ̀tọ́kọ̀ balẹ̀dọ̀ àá ilé ọlọ́run ẹ mọ́tà àgbà àdúrà mi o ànábì Ismail alayhi salatu wa salam olùlọ́kọ̀tẹ́ ilẹ̀ yìí pé oní oní bàbá oní kìlẹ̀ àwọn bàbá àwọn lágbáwá ẹ̀ tí wọ́n wá ń sin ọ àdékẹ́ ọlọ́tọ́lọ́run ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب lọ́dá fún ká gbàdúrà wa ọ̀ ọ̀dà tìrọ láàánú rẹ̀ ànábì Ibrahim ti ṣàdúrà fún gbogbo wa wọ́n ní Rabbana ilẹ̀ olúwa wa olùtọ́jú wa ẹgbẹ́fẹ́rẹ́ ilé ìsàmójúkú fún mi wálìwalidayya wálé ní mọ́mí ní àti gbogbo mọ́mí ní pátá tọ́gbọ́n ọba gbọ́ yàwó mọ́yọ kó mọ̀tò ṣe sáà lọ́jọ́ tí ìṣirò ọlọ́run tí ó dìde náà níjọ́ àgbọ̀nà ìṣìyàmù àwọn èèyàn wọ̀nyí tá a pè ní apá kan náà àwọn sófin yẹn wọ́n ti gbàgbé pípé àdúrà tí ẹrú sin ọlọ́run tí bá ń ṣe ti ń bi ọlọ́run kìí ṣe pé ńgbà tó wá ń ṣàdúrà ó ń ṣe àfihàn èrùkàtà rẹ̀ sọ́lọ́run rárá o. ọ̀nà ọba ló jẹ́ kó ti mọ kọ̀kọ̀ ó sì mọ tí ọ pamọ́ ntó ń ṣe ni pé ọ ń ṣàfihàn ìjẹ ẹrú sùn fọlọ́run ẹ̀ńtọ́ ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ fọlọ́run pé ẹrú lòún jẹ́ fún ọ gbà pé ẹrú sùn ọ bẹ́ẹ̀ náà sì ni ó sì ń ṣàfihàn pé ìwọ ní bùkátà ọ títí ń ṣe nìyẹn pẹ̀lú àdúrà tí ń ṣe inú àdúrà ti mà kó o tó ṣe ọlọ́run ti ti mà mọ̀nbọ̀ bá wà ń bẹ lọ́n ẹ̀hún sàfihàn sí ọlọ́run ọba àlejò láti ìwọ oníbùkátà ọlọ́run sọ fún wa pé ya ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo yín tálákà gbogbo yín tó bùkátà sí ọlọ́run ọba àlejò ọlọ́run ọba ní ọba tó yẹ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀rọ̀ tiẹ̀ tó tayọ gbogbo ẹ̀dá pátápátá ọba tó sí ìjọsìn ẹ̀ pẹ̀lú eléyìí la ká ìkórí yẹn lẹ̀ lórí wípé ṣíṣe àdúrà náà ọba àlejò ọlá gbígbára lọ́lọ́run kọ̀tàkó ṣíṣe àdúrà kábíyẹ ọlọ́run fún táǹfẹ́ ẹ̀ àwọn ọlọ́run náà nìyẹn ẹ̀ ń bá ń sọ mí nǹkan yàtọ̀ sí sọ yẹn kò lẹ́sẹ̀ ikú ìgbára lọ́dọ̀ nù aládàradà òun náà tó wá ní stéjì o náà ní stéjì ó ju lòdúra wọn lọ ẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ló sáà fi gbára lọ́dọ̀ ọba àlejò ọlá ó ní máàrí fatulah abdi birrabbi wa ẹ ìwọ́sọ fẹ́ gbára lọ́dọ̀ ọgbọ́dọ̀ nínú nǹkan ọlọ́run tó fẹ́ gbára léyìí ẹ ó sì máa ìròyìn tí ń bẹ ọlọ́ ní kúdúrà sí yìí ọgbọ́dọ̀ mọ̀ nípa agbára ọlọ́run ìkápá ọlọ́run àti èdè lágbáwá méjì méjì ni kìí ṣe nǹkan náà àlékú wà táǹtì ní pàwà effort àlékú dúrà òní capability ability ìkápá lórí nǹkan èèyàn lè ní kó wà kọ́mọ̀ lórí gbogbo ẹ bá ti ní ẹ̀tọ́ bá ti ní kápá lórí nǹkan ọlágbára mi bó ṣe é ṣe kọ́ ọlágbára kí agbára rẹ ọmọ kàǹtì ọ̀fẹ́ di ẹ̀ nígbà tí ẹ bá ní kọ́ ọmọ ọdún mẹ́wàá tó gbé sìmẹ́ǹtì òdìdí kan agbára ń bẹ kú mọ́ agbára ò ká fún sìmẹ́ǹtì kan gbọ́dọ̀ kó ní wà kò ní kú dúrà lórí sìmẹ́ǹtì ọlọ́ọ̀bá ó pé náà ń dájọ́ ọlọ́run ọba ó ní ìkápá lórí gbogbo ohun tó bá fẹ́ ti ẹ àwa lálùmọ́ lágbára àwọn nǹkan lálùmọ́ ìkápá lórí nǹkan yẹn kágbára ọba àlùkẹ́ ọlá ọba tó ní ìkápá lórí gbogbo ohun tó bá fẹ́ ti ni ẹ tó bá ti wá mọ̀ pé ọlọ́run fẹ́ gbára lé ọgbọ́dọ̀ mọ̀ yìí pé ọlọ́run tó fẹ́ gbára lé o gbogbo ni wọ́n bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run ọba gba títún fún rẹ ẹ omi alhajjul qayyum ọba tuntun fún rẹ tí òwò wá wa ni a ní bùkátà wa tá a fẹ́ dá sí ẹ bíyẹn bá bínú tọ́pá ìgbà tó nìkan ni ẹ ó ti jẹ́ pé yóò tún padà yóò tún padà yóò tún wá padà bá ṣe àwọn Yorùbá máa sọ pé òjò á máa pa ni kódà alẹ́ mẹ́wàá ó lè jẹ mẹ́wàá gan lọ ọ̀rọ̀ bá di pé ibẹ̀ ni ọ̀sà pa ọ lọ ọ̀sà lọ ọ̀bẹ̀ náà ni ilé ẹ̀rọ jẹ́ pé bàbá ń dúnú àbá bá ń jẹ ẹ mọ̀jẹ̀ ajájà nìbí là àjà pé nǹkan yóò yẹn parí mọ́ ẹ ọlọ́run lọ́mọ bí tó forí rẹ̀ sí ẹ̀ ń tó fojú di lónìí ó lè jẹ́ pé òun ní nǹkan sọ̀kù sí lọ́dọ̀là ẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ méjì pé kọ́sá wà pẹ̀lú ẹ̀ lọ ẹ̀ kọ́lọ́dà kọ́ máa sàánú wa o mọ̀jẹ̀ àkọ́jà làkọ́dọ̀rùn mọ̀jẹ̀ àjọra wa lójú o wọ́n ti áhì òmò ìlà ìlú ara tàwákùn tó ọbẹ̀ fi kọ́lọ̀ ọmọ tó gbogbo àlámà yìí yóò máa padà sí di pé ìmọ̀ ọlọ́run kò sí nǹkan kan tó lọ́bọ̀ onímọ̀ sí kò sí tí ó tẹ̀lẹ̀ àgbọ̀nà òsì onímọ̀ sí ó sì yọ̀ọ̀dá fún nǹkan yẹn láti tẹ̀lẹ̀ wọ́n ti gbúrú wa mọ̀ sí àti ìwọ̀ kó dára ó sì mọ̀ pé gbogbo tí bá ń tẹ̀lẹ̀ lórí ilẹ̀ ìpẹ́ látara èrò ọlọ́run fóun fẹ́ kọ́ tẹ̀lẹ̀ ni àti látara ìkápá rẹ̀ tó yọ̀ǹda ni tó bá ti wá mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìní ọ̀wà àrùn ọ̀dọ́ láti gbé ara lé ọlọ́run nípa pa àgbára lé iná ẹ̀ ní ó jẹ́ kó o lè lo ìjà kaná àbúrò wá ìjà kaná sẹ́yìn ìrẹ́ ọlọ́run ọba nìkan ṣoṣo ńlá máa sùn ìwọ nìkan ṣoṣo náà láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ àwọn èèyàn kan bẹ tó ṣe pé ààrẹ ti ìgbára lọ́lọ́run lọ́dọ̀ ọ̀run àwọn èèyàn wo ni àwọn tí wọn fẹ̀fẹ̀ nígbàgbọ́ sọ́lọ̀ àwọn àkọ́kọ́ nù àwọn èèyàn kejì àwọn tó pé ìnígbàgbọ́ sọ́lọ̀ wọn ọmẹ́hẹ wọn láwọn ìnígbàgbọ́ ọlọ́run ṣùgbọ́n wọn ọgbà ọlọ́run ní kàfá lórí gbogbo nǹkan wọn ọba ó kọ àkọọ́lẹ̀ àti gidi lórí gbogbo nǹkan wọn ní rárá ọmọ òde ọlọ́ọ̀ba àlejò ọlọ́ọ̀kira rẹ̀ fún onímọ̀ ti gbogbo nǹkan pátápátá ẹ̀ àti lọ́bọ̀rọ̀ gidi àti nífọ̀sí wẹ́wẹ́ àwọn apákanu àwọn fìlọ́sọ́fà àwọn náà dì sọ́fìn inú eléyìí ẹ̀ tó jẹ́ pé wọn ò kà sí pé gbogbo nǹkan wà nù nínú fún ọlọ́run àbí fún wọn ò kà sí wípé ẹ̀ pé àwọn nǹkan bí ọ̀jọ̀ pé ń ṣẹlẹ̀ ní ayé tọ́yẹ kékeré ṣe pé ọlọ́ọ̀ba àlejò ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ irú àwọn yẹn àwọn ti yá gba bẹ́ẹ̀ náà ni àwọn míì náà ti ẹ tọ́yẹ́ pé àwọn ìròyìn ọlọ́run wọ́n ti lé lọ fún ẹ ní táwọn bá ní ọlọ́run ilé onímọ̀ ọlọ́run lálágbára ọlọ́run ọba ní aláàánú wọ́n ní ṣe ìròyìn ìròyìn ibi tágbárí tí wọ́n lọ nù ọ̀rọ̀ sí ni àwọn yẹn àwọn níyì àtàwọn tí wọ́n jọ wọn tí nǹkan bá ń bẹ ní ìròyìn oníròyìn ẹ̀ẹ́sọ àwọ̀ rẹ̀ ni ẹ̀ẹ́sọ gíga rẹ̀ ni ẹ̀ẹ́sọ fífẹ̀ rẹ̀ ni lagbara bó ṣe lágbára sí ni kò sí nǹkan tí ó máa bẹ tí ò ní níròyìn ìròyìn ò ní kan bó ọlọ́wọ́ bá wá máa bẹ tí ọ̀wá ní ní ìròyìn tọ́pọ̀ rẹ̀ ọlọ́ni gbogbo kọ́ ọlọ́nkọ̀ọ̀kan ní tọ́ka lórí ìròyìn ọlọ́run tọ bá ní àlímù lọ́lọ́run onímọ̀ lọ́lọ́run wọ́n tọ́ka lórí ìmọ̀ rẹ̀ tí ò ní àyè rárá tó kárí gbogbo nǹkan ẹ̀tọ́ bá ní àlùkò wúlò lọ́lọ́run alágbára gbogbo nǹkan pátápátá ẹ̀tọ́ bá ní àlùwá sínú lọ́lọ́run olùṣègbà ayé lọ́lọ́run ọlọ́ni wa kí sí yóò sàmà wá ọlọ́run ó gbogbo sọ́mà táwọn ìròyìn yẹn tó sì bí ògòǹgò ń pa dídí ògòǹgò bóò ni nǹkan oṣù wa máa bẹ tí ò ni ọlọ́run bó oṣù wa máa bẹ tí ò ní níròyìn àbí tí ìròyìn yẹn wà jẹ ẹjọ́ kan. bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn yòówù tó bá jẹ́ pé n ò nígbàgbọ́ tó dáa tó yè kóró nípa ìròyìn rẹ̀ táàfù mọ̀ pé ọlọ́run ọba àdìkẹ́ lọ́lọ́yẹ ká máa gbára lé nínú Suratul Baqara àyà two hundred eighty four ọlọ́ni lillahi máa fi samawati wa máa fil ard wa in tubudu máa fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير ọlọ́ni lillahi ma fi samawati wa ma fil àti ilẹ̀ ọlọ́ni túbúdú máa fi àwọn òṣìṣẹ́ fún títí bẹ́ńsọ́ ẹ̀mí yín sọ́yẹ́ pé ẹnì kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kò lè mà á èṣù bó ti lágbára pé kò lè mà á ọkàn lè ṣe ròyìn ròyìn ní kò lè máa ti bẹ́ńsọ́ ẹ̀mí yín wà yín túbúdú máa fi àwọn òṣìṣẹ́ fún ọlọ́ni tẹ́ bá ṣàfihàn ti ẹ̀mí àwọn tó kú abẹ́ fipamọ́ yóò ha ti bò ó lè la ọlọ́run bá yẹ kí ọlá yóò tètè òfin lórí ẹ yóò tètè òfin lórí ẹ nígbà mú bọ́lá ń fi gbé òfin rẹ̀ kalẹ̀ fàyà sọ́fẹ́ lòdì máa ń yàtà ẹni tó bá wọ́ ọlọ́run ọlọ́run sàmójúkú òfin ẹ̀wọ̀ yóò hàn bíbù ìyàtà ẹni tó bá wọlé yọ jẹ́yà lórí òkú tí ó wọ́n lọ àwọn aláàfo lè ṣe nǹkan bí ọlọ́wọ́n bá àlùkí ọlá ó ní kápá lórí gbogbo nǹkan gbogbo nǹkan wo gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ló ní kápá lórí ẹ̀ ọlọ́run tó ń ròyìn ara rẹ̀ tọ́jọ́ mẹ́ta wá kù ẹ̀ nínú súrọ́tò alẹ́ Imran áyà kejì ọlọ́run ní Allahu la ilaha illa alẹ́ àyè lọ́kọ́ ìdúró ọlọ́wọ́n ọba àlejò ọlá la ilaha illa ọba jẹ́ pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọwọ́nìkan soso alihaju ọba abẹ̀mí nítòótọ́ gbogbo ẹ̀mí tiwọ́tá aláǹlò ìfẹ́ẹ̀kì ni ẹ̀ ń gbọ́ ọlọ́run sí yọ̀ǹda náà láti lò ó ọlá ní ọba abẹ̀mí òdodo ọba tó ìlú àyà 132 àti 133 nínú tọ́jẹmọ́ tàwákò ìgbára lọ́lọ́run ọlọ́ni wọlé láàrin máa fi sàmà wà á ti wà máa fẹ̀lá àrùn wákàtà àbìlá ìwà kìíla ń yà ṣáájú bìrìbùkún ayú àdínà ṣùgbọ́yà àti bí àkọrì wákàánà láwù hálà àdáníkà kàbírọ́ ọlọ́ni wọlé láàrin máa fi sàmà wà á ti wà máa fẹ̀lá àrùn gbogbo ìsìn bẹ́ńsọ́mà pátá ọlọ́run ló ní wọ́n àti gbogbo ohun tí bẹ́lẹ̀ pátápátá wákàtí àbẹ̀lá wákìlá ọlọ́run bá ti tó ní olùṣọ́ lórí gbogbo nǹkan ẹ̀tọ́rí ẹ̀ ló mọ̀ yìí pé gbogbo ògbà tó bá ní ìdí ìdáàbòbò lọ́lọ́ọ̀lọ́ ọlọ́run bó ti dáàbòbò fún ọ ọlọ́run bá ní lórí gbogbo nǹkan ẹni tó yẹ kí èèyàn gbára lé ìyá ṣáájú tó bá wu ọlọ́run tó bá mú

àyà 15 to seventeen ọlọ́ni yá ayé anáṣù àrùtọ́mọ́ni fọ́kọ́rọ́wù ìlàláhì wọ́láhù wọ́lé ẹ̀bí ìjọba hamid ẹ̀yìn yá ṣáájú yòbìrìbùkún wọ́yá àti bí akálẹ̀kì ń jẹ̀bi wàmà dáálíkà àlàláhì bí àbí ọlọ́ni yá ayé anáṣù ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ ìfẹ́ gbàgbéra ẹ̀yin lẹ jẹ́ tálákà sọ́lọ́run ọlọ́run ní bùkátà sí ní ẹ̀yin lẹ ní bùkátà sọ́lọ́run wallahu wal ganiyyul hamid ọlọ́run ọba ni ọba tó rọrọ̀ ọba tí ọba tó lẹ́tọ̀ọ́ sí ẹnì kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ ẹ máa yìn ń yá aṣáájú bíhébí kún tọ́ba bá ìfẹ́ ọlọ́run ó lè ka yín kó lẹ̀ kó kópa bá yín wọ̀yá àti bìkálì kì í jẹ bíi tí ó wàá kó àwọn ẹ̀dá mi tuntun tí ó dáhùn sórí yẹpẹ̀ wọ́n máa gbà á níkà á làlàyé nǹkan báwọn òṣòro ti fọlọ ní azizu ntọ́ba wọn tí ò sí lẹ̀ ẹni máa ń jẹ́ azizu ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ní azizu ọba adébórí ọba tó yẹ kó sí lẹ̀ ọlọ́ọ̀ ní irú yẹn kìí ṣe tó ṣòro ṣe fún ọlọ́ọ̀ba àlekẹ́ láàbí tó lè kọ́ láti ṣe ẹ̀sùnbọ́n kò sínú ìràádá ọlọ́run kò sínú mọ̀ṣíyà ọlọ́run kò jẹ́ kó ṣe é ọlọ́run òun náà ni agbára ń bẹ fún ìmọ̀ ń bẹ fún ìsọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú suratul talaq àyà ìkejìlá ọlọ́ni aláhùn lẹ́rí khalaqa sab'a samawati wa minal ardi mithlahunna yatanazzalu al-amru baynahunna لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما ọlọ́ni aláhùn lẹ́rí alákàtàbí àtàmáwá ti ń ọlọ́wọ́ bá àlékè ọláì iná lọ́dá sánmà méje wàmínà láàrídì mẹ́tìláhù nà irú méje báwọn náà ó tó ń bẹ níbi ilẹ̀ tọ́lọ́ ń dá àwọn ọ̀tá àwọn ẹgbẹ́ lọ já gbẹ́dúkùn rí ẹlọ́n kọ́ sàánú wa ọ wàmínà láàrídì mẹ́tìláhù nà irú ẹ̀ náà tó wà ní ilẹ̀ yàtá náà zálólẹ̀ amúrù àti ọlọ́run ọ̀n sọ̀kalẹ̀ ní tẹ̀lé ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ń na láàrin sánmà àtìlẹ̀ ẹ̀ǹtí òkú ni ẹ̀ǹtí ọ̀sẹ̀ni ni ẹ̀ǹtí ọ̀sàárẹ̀ ni ẹ̀ǹtí ọ̀nàwọ́sẹ̀ ni ẹ̀ǹtí ọ̀nàwọ́sẹ̀ jẹ́ ìlú fún mi ẹ̀ǹtí jẹ́ ìmúdì náà fún mi ẹ̀ǹtí jẹ́ ọkàn sí ni ẹ̀ǹtí jẹ́ òkèrè sí tí oríṣiríṣi yẹ̀sẹ̀ alùpùpù máa ń fi sàmà wá ti wà láàrù kó láyà omi ìwà fi ṣáà gbogbo ti mẹ́sàn-án àtìlẹ̀ ní

ọlọ́run ọba àlekè ọlá yìí láwa ama ìpè náà lọ́lẹ́tọ̀ọ́ kágbára ní lórí gbogbo àlámọ̀ yìí wa òun náà yóò sì dáàbò wa lórí gbogbo àlámọ̀ yìí wa ọlọ́run ní yàtọ̀ náà zàlù lọ amúrù bẹ́ẹ̀ náà àwọn àti ọlọ́run ọ̀ ń sọ̀kalẹ̀ ní láàrin sọ́mà àti ilẹ̀ kẹ́ẹ̀lẹ́ bá a mọ̀ pé ọlọ́run ọba ọba tó ní kápá gbogbo tó bá fẹ́ ṣe ni wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma ọlọ́run ọba a ọlá iná rẹ̀ ti rọ kíkà gbogbo nǹkan ẹ̀ ń tọ́ mọ nǹkan lámọ̀ iná ìbọ̀dọ̀ gbogbo díẹ̀ nínú tọ́lọ̀ ọlọ́run ẹ̀yìn tọ́lọ̀ tó fún wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan iyèméjì ò tún máa ṣe wá iyèméjì ò tún máa gbọ́ ó sì lè jẹ́ báyìí ó sì lè jẹ́ báyìí ó sì lè má jẹ́ báyìí ẹ̀yìn nǹkan mi lè máa ráìmù lọ káàkiri máa ṣe lọ nígbà bá yọ̀bà tó ké ìyá kí a ló ti tẹ̀lé nígbà tí ẹ kọ́ máa rí mu ọlọ́run nǹkan kan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi níbi kọ̀kọ̀ tọ́lọ́run tó sáré rẹ̀ àbá tó ṣe wà bẹ́ẹ̀ àbá tó gbé ẹ̀sẹ̀ sàn jáde kí ẹ̀sẹ̀ sàn máa bá ti níyì o láwọn ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ ìmọ̀ tí ẹrú ò ẹ ìgbésẹ̀ tawakkul ala Allah ìgbára lọ́lọ́ o náà ni ìmọ̀ tó yẹ kó ní sí ọ náà àlekè ọlá rẹ̀ nípa agbára rẹ̀ títò rẹ̀ àti gbogbo àtọ́dọ̀ ẹ̀ àti kò sí ti ọ̀sẹ̀lẹ̀ ní ayé yẹ àti lọ́run àti tó bá ti wà nínú ọlọ́run tó sì ẹ̀yin ni nílẹ̀ fẹ́ láti gbára nípa tí wọ́n ìjà kanusẹ́yìn ẹ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ikú ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìsìbáàbò fílẹ̀ àsìbáàbò wal musabbabat ẹ ìsí àfihànlẹ̀ àwọn okùnfà àti ìtókùnfà ń fà ẹ inú náà wà ló omi ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì níyẹn bá ti mọ lọ́hùn lórí tawakkul ala ìgbára lọ́lọ́hùn ẹ ń bá tọ́kù sí ìtókùnfà ń ìwọ ẹni bẹ́ẹ̀ ìgbára torí pé ọlọ́run ọba àlekè torí ìgbára ní ọlọ́run ọba àlekè ọlá fún ara rẹ̀ náà wà nínú okùnfà ó yẹ n ta torí ẹ̀ gbára lé ọlọ́run wa tó ń ọ̀lẹ́mì tó wá gbára ní ìgbára tó dodo ọlọ́run ọba ọlá wá náà ló gbọ̀n ọfẹ́ ẹsẹ̀ rẹ nílẹ̀ lórí ìgbàgbọ́ ọlọ́run ọ ẹ̀gẹ́ bí àdúrà tá a ti náà ni tọ́lọ́mọ bá alẹ́ tó fi ṣe òkùnfà fún un tá a fi bẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ni tàwọ́kù ìgbára lọ́lọ́run oní ọjọ́ òkùnfà fún un tá a tún yẹ ìgbára lọ́lọ́run wa ọlọ́run bá ọba wa títí dé وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها

ọlọ́run ti sọ fún wa pé okùnfà á máa dì mọ́ra wọn ni bọ́lọ́run ti fi ayé yìí nǹkan ìyàlẹ́nu omi ń òun ó mú àwọn omi yẹn wọ́n tàn sí vapor ẹbí àwọn onímọ̀ ti sọ wọ́n sí ooru nígbà tó bá wá tó tó lọ sókè yọ tó tó kúrò tó tutù kọ̀ ní bẹ́ẹ̀ padà yóò domi yóò fọ́ọ̀mù ni ẹ̀wù ti tóbi ọlọ́run tó tó wá dòdò ẹ̀ látàrí ẹ̀sùjò yẹn ọlọ́run bá àlejò ọlá ó mú òjò wá láti bẹ̀ ẹ̀fà káàrà jáde yìí nínú támàrà àtẹ̀rù nítọ̀ làkún látara omi tọ́lọ́ sọ̀kalẹ̀ sí ilẹ̀ ẹlẹ́yìn ọlọ́run wá mú oríṣiríṣi oríṣiríṣi èso ọlọ́run yọ jáde látara oríṣiríṣi ń fa kíni ó kọ tẹ̀sí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ìtọ́wò wọn náà ní jíjẹ oríṣiríṣi ni iṣẹ́ wọn náà lára oríṣiríṣi ni ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run sọ pé látara omi yìí fa akọ́rajúná bíi mínà tamara àti rizikọ́ ńlákùn àwa yọ ìjẹ ìmú oríṣiríṣi èso oríṣiríṣi àti ìjẹ ìmú fún yín èyí ọgbọ́dọ̀ tó gbówó ọlọ́run ó ń ó tún wọ̀ pé ọlọ́run ọba ó ṣe rírọ̀jò ó ṣe ó ní okùnfà tí ó fi máa ṣe ìjẹun oríṣiríṣi èso oríṣiríṣi ewébẹ̀ oríṣiríṣi tó fi máa ṣe fún wa ọlọ́run dágbọ́n sáàrò òdò òdùnú fún wa o wọlé àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ wọ́n sá sára làkún mọ́lẹ́ fílíkà fúlíkà ìkẹ́jẹ́rì àtẹlẹ báhàrì bí amúrí yíyé àwọn ọkọ̀ ojú omi tẹ́ẹ̀nù ọlọ́run lọ́rọ̀ fún yín tó jẹ́ pé pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ iná ni wọ́n fi ń rìn lójú omi ẹ̀yin ọ̀wà gbé tẹkinọ́lọ́jì kalẹ̀ ẹ̀ sọ pé tẹkinọ́lọ́jì ẹ̀ mọ̀ pé nǹkan tẹkinọ́lọ́jì ẹ̀ tẹkinọ́lọ́jì yẹn ta ló jọ tẹkinọ́lọ́jì síbẹ̀ ọlọ́run bá àlékè ọlá ni ẹ̀ tẹkinọ́lọ́jì náà má tò fi rìn lójú títì ọlọ́run lọ́rọ̀ fún yín bẹ́ẹ̀ kò rí bá ń tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń jẹ́ títì tẹ́lẹ̀ wọn ò máa ń jẹ́ títì lè lè kó ọmọ mọ́tò nígbà ẹ̀kọ́ mọ́tò dé lédè pé wọn wá ní kòkó ìrẹ̀ kan tí ẹ̀ ti ń jẹ́ mọ́tò ẹ̀ ẹ̀ bàbá pa tí ẹ fi pàtàn fún wa ẹni gbà táwọn wà ń kékeré wọn ní ìkẹ́ mọ̀ nbẹ tí lójú ọ̀nà wọn títí agbèrè wọn ń fẹ́ wọn èyí ìfojú wọn èyí ìfojú mọ́tò ọ̀rọ̀ torí pé ní ọ̀bá mọ́tò ti jáde lẹ́yìn ọ̀rẹ́ yẹn lọ́wọ́ wá rí pé kíní kẹ́ mọ̀ kọjá àwọn pé mọ́tò àwọn èrò yẹn kí ẹni kọ́ méjì kan wà máa wo títì gbé mọ́tò ń bọ̀ wọ́n ló gbọ́ ẹ̀nà ẹsẹ̀ làwọn bá títì àgbèrè yẹn bí ojú ọ̀nà ẹsẹ̀ tí wọ́n wà láàrin oṣù bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹni kò rí báwò tẹ́lẹ̀ mo àwọn anìkí níta mọ̀ nígbà tí ń jẹ́ mọ́tò yẹn bá ń tẹ̀ àlá títì yẹn tẹ̀ àlá títì ẹni tó ajé fẹ́ kọ̀ọ̀kan gọ́vnọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀dọ́ wúlò wẹ́sàrì jọ kọjá ọmọ ti kọjá lójú títì tí ẹ là kalẹ̀ adébísí náà <laughs> nígbà náà ra mọ́tò ọ̀làwọ̀n tó kọ́ mọ́ jù nígbà náà ẹni bọ̀ ya wọn tó ní kíní kan bẹ pé wọ́n kálukọ́ ọmọ rí ẹ̀rọ yọ ọmọ rí omi ní ilé rẹ̀ yọ ọmọ jáde omi yàtọ̀ sí kànga ẹni yàtọ̀ sí kànga rẹ̀ ẹni wọn bá tún ẹni títí tí a ti ṣe dáadáa tẹ́lẹ̀ wọn bá tún gbẹ́ ètè tí rẹ̀ wọn bá tún gbẹ́ àwọn èbó náà àwọn èbó náà dígàdígà wọn lè gbogbo náà bá wọn gbẹ gbogbo gbà náà tó wọn bá yorùbá náà mọ́ra èbó náà yọ bọ̀rọ̀ alẹ̀ tí wọn gbẹ́ kòtò wọn bá ń gbẹ́ kòtò wọn bá ń gbẹ́ kòtò àti ẹ̀gbẹ́ kọ́tà á ní ètò wọn àdìkò tó tiẹ̀ ń gbọ́ ní ẹ̀rọ pé àwọn kíní kan kọjá ń bẹ̀ tí àwọn ẹ̀wọ̀n yọ bẹ ẹ̀ kúlò ẹ̀rọ ayọ́tọ̀ sí eke ọmọ ẹ̀bà yọ bẹ̀ ẹni ẹ bá ti ṣe é tòótọ́ ẹ̀rọ bá ti jọ là bá rí omi ẹ̀rọ gbà omi kẹjọ láti ẹlẹ́yẹlé ní ẹ̀sìn dàrẹ́ ti ẹ̀wà sí tọ́tọ́ fi ọ̀jọ́ nínú kẹ̀ǹdà lọ ẹni ń gbọ́ ń bá tó ní kíní kẹ̀ǹdà tí ń jẹ́ náà ẹ̀ wọ́n bá tó ń gbẹ́ kòkòrò náà wọ́n bá tó ń rí òkú wọ́n bá tóri kìíní ẹ̀rọ ti ń jẹ iná ẹ̀fẹ̀ ewó tó ná lẹ́yìn fìtílà àti láńtà ẹni gba àwọn oṣù rẹ̀ wọ́n ní mọ̀ pé ní ẹ tó gba àwọn ọba bàbá kéékèèké àwọn baálẹ̀ baálẹ̀ baálẹ̀ wọ́n bá ní kí wọ́n máa bọ̀ wá síbọ̀ kó kí kó gbé fìtílà rẹ̀ lọ ah, àwọn ìbúdójú tí a ọgọ́ tààrí wa wọ́n ní gbogbo wọn náà bá ti gbé fìtílà lọ gbogbo wọn bá gbé wá sí mọ̀kó ń mọ̀ kó ọ̀lù ẹ̀ ẹni tó níbi tòun ẹgbẹ́ àjọ ọlọ́wọ́ ní kí wọ́n pa gbogbo yẹn ní ìsìn wọ́n fẹ́ tọ́nà ẹ̀sìn ìjọba o ẹ̀yọ́ ìdílé kọ̀ǹtúrò kẹ́lẹ̀ ẹ bá tẹ̀ pẹ̀lẹ́ báyìí gbogbo ẹ̀kọ́ bá fẹ́ lẹ̀ gáà èèwọ̀ ṣe ìkẹ́ ìyàlẹ́nu àwọn èèyàn pẹ̀jọ́ wọn rí prógráàmù ti lọ́mọ pé wọ́n á lé léyìí à ilé ìbò <laughs> lọ́wọ́ nípa àgbàlagbà ń pè ní ilé ìbò <laughs> kẹrosíì náà wọ́n lè pe ìbò <laughs> gbogbo ìbò náà lọ sáà ti ẹ̀wù ìwádìí náà ni wọ́n ti ṣe débi àwọn kọ̀ọ̀kan tó náà ọba àlejòlá tó fi pamọ́ sí inú ilé ayé ẹ gbogbo àwọn nǹkan ọlọ́run tó ló ọlọ́run náà lọ́dọ̀ okùnfà ló sì dá sí okùnfà ń fà tó bá ti okùnfà nǹkan ká máa jìrọ̀ mọ́ ẹ ká fojú tí ọba wa tí tí o sì ń wa ẹ ẹ kò dúbọ̀ ìgbára lọ́dọ̀ wa ẹ̀yin tó jókòó fa ọlọ́run lẹ́kọ̀ọ́ kọ́ mọ́ fa nǹkan kọ́ bí akékun bá tún ẹ̀kọ́ bá rẹ̀ dà sọ́n kọ́nà wá ṣe ìyanu rẹ̀ ẹ̀ àìmọye ẹlòmíì tí wọ́n ní olè rí ọmọ inú ẹ̀dí tí ó tún wá dín rọrùn ẹ̀tọ́ mọ àwọn òtún sẹ́ẹ̀lì tí ó tún máa bí ma lójú àwọn tí wọ́n tún sọ wípé kò lè rọmọ bí ọmọ ọmọ tó ti délẹ̀ ẹ̀wọ̀n ti fi ọlọ́run ọlọ́run láláàánú kọ́ mọ́ fi aṣọ kò gẹ́ dáadáa wọ́sàkárà lákúnmú fúlíkà lè tẹ́jìrì ya fi lè bá àrìbí amúrìhì ọlọ́ndọ́rọ̀ ọkọ̀ ojú omi yẹn fún yín ẹ̀kọ́ lè bá amọ́rin lórí odò pẹ̀lú àti ọlọ́run àwọn wàásù tó bẹ́ẹ̀ la ṣe kọ́mọ́bà àtẹ̀lẹ̀ tá a fi ya lọ síbi tẹkinọ́lọ́jì nìyẹn bẹ́ẹ̀ náà ni bàálù bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ tí wọ́n ṣe náà wọ́sàkárà lákúnmú ọlọ́run náà lọ́rọ̀ àwọn odò lọ́rọ̀ fún yín

kí n kan gbé jìnnà kí nǹkan kan gbé jìnnà ẹ̀ gbogbo wa ti lọ sí ní o sì máa kéré sí ẹ ó wà wájú ní tó dé kan ẹ lè má rí mọ́ ó sì wà ń bẹ̀ nítorí kó ti kéré gan ṣe wá wo distance tí oòrùn tí ẹ wà tiwa tó oòrùn tí ẹ sọ pé ojú heart ojú ilẹ̀ lẹ́ka lò ìlọ pé bá sì jábọ́ tó bá ti lè jábọ́ báyìí ilé làwọn èèbó fi ń gbìyànjú lórí pé àwọn ó yẹ káwọn olè tẹ́wọ̀n bó ti ẹ̀sìn yẹn díẹ̀ kí wọ́n lọ mọ gbébì kan àìmọ́ ti kí ní ibà lọ tà sí ẹ̀ǹ tó kò ní sílé ayé náà kò ní séèyàn mọ́ náà wọ́n á ń ṣèwádìí lórí máàtì ìgbọ́dọ̀ bẹ̀rẹ̀ tó bá wọn tó ń wo máàtì lọ́ọ̀kẹ́ yìí àwọn orí gírínẹ́ẹ̀tì lẹ̀ nǹkan tó gírìn káàpù pé omi ọmọ àbẹ́ nìyẹn torí ẹni tí mo gbé ọmọ èdè nìyẹn kò lè gbé nìkan tí ò sómi <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì náà ẹ̀ẹ́dọ́nà ń kọ́ sáà ni ṣùgbọ́n síbẹ̀ àfihàn ojú ó fi ọ̀rọ̀ sí bí ọlọ́rọ̀ kò sì sí ọlọ́run náà sì lọ́lọ́rọ̀ òun náà gbogbo nǹkan kéèyàn tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ iná ẹ̀ ní kọ́kọ́rọ̀ ẹ gbogbo àdọ́gbà àdọ́gbà ẹ máa dáǹsó òjijì ní àsìkò tọ́lọ́run iná ní òde ọlọ́run وإن تعدوا نعمة الله لا تحصوها الله أكبر وإن تعدوا نعمة الله bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ máa ka ìrọ̀rọ̀ ọlọ́run kẹ́ ẹ máa kà ní méjì méjì láàkó ṣùṣùwà ẹ̀ẹ́dẹ́kàtàn ó ní fẹ́ kí mo ti á ka ìrọ̀rọ̀ ọlọ́run kò wá kà á kà á kà kò wá tán kò ṣeé ṣe kò pọ́sibù kò ṣeé ṣe fún ẹnibọ̀dì kì í ṣe kó òní máa rí ka o mọ̀ kọ́ wá sọ pé ah

tó wọ́n láti wọ́n ti láti dájú lọ tútù wọ́n á ní kọ́ wá wẹ̀ tí ó tọrẹ kéjẹ̀rẹ̀ fún onígbà onígbà wáyé lọ́wájú wípé òun bá sọ fún kò wípé lè múnú tó oní tẹ́ẹ̀sì kí wọ́n ṣe gan láti wípé sọ́wà compatible nígbà náà ó lé sí lọ́rẹ́ thousand táwọn náà lórí tẹ́ẹ̀sì torí tẹ́ẹ̀sì míì ìgbà tí wọ́n bá finalize ẹ̀ àtàbújá wọn ó ti gbé bàálù lọ Amẹ́ríkà tí wọ́n lọ yẹ̀wò wípé kí wọ́n lè gbin ilé ìtẹ́lẹ̀ kọ́wọ́ jẹ́ pé wọ́n bá gbin títẹ́ ara gbogbo ara rẹ̀ wà kọ́tẹ́ kò ní bá mu rárá ẹ̀wù ti tóbi ọlọ́sùn ti parí sáyẹ̀nsì gbogbo tẹ́lẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́sùn ti parí sáyẹ̀nsì jẹ àtẹ̀kédèrè méjì tó fi bẹ́ẹ̀ àtúntò náà ní tẹ̀sí ẹ̀ ọ adi pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ní owó tọ́ná ó ní yóò lò six million tọ́ná ó ní yóò lò six million so kó tó di pé wọ́n á mú kédèrè kan tó wọ́n wọ́n wọ́n sọ pẹ́sàn fún wọ́n á fi síbi tiẹ̀ E ó ń tẹ̀lé òun náà ń tẹ̀lé pẹ̀lú kébìnrin kan ẹ wò tóbi ọlọ́run ẹ kíbi ní ká tiẹ̀ náà ní gbọ́dọ̀ bàjẹ́ méjì ní ìṣe pọ̀ tóbi ọlọ́run àwa ń méjèèjì kí a mọyì rẹ̀ fún láti wá ka orí ọlọ́run gan lẹ́yìn pé bí bá ń rí yùn ìyẹn abẹ́ ẹ̀kọ́ ni ìjọ kan ní bọ́ máa fi àbúrò láti àti pẹ̀lú mọ́ bọ́dì mi kò lè gba àrí tóbi ọlọ́run bá ní kọ́ ọmọkàn wọlé òun sì tẹ̀rẹ́ á ọlọ́run tó mú ọwọ́ ó sì tẹ̀rẹ́ ọyá lọ mú ìdí lè lè sí lọ bẹ̀ lọ mú à